الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أزداد أن تنسى الصيام إبلاي وافوا أتدقون دانون جاب bóyá oúnjẹ tí wọ́n jẹ àbọ̀ oúnjẹ tí wọ́n fẹ́ ṣètà ìgbàláyé wà fún ọ láti jẹ ẹni tó kópa nínú eléyìí ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ṣàkíyèsí wípé àwọn ọmọ kó òórùn oúnjẹ táwọn ń sè àwọn ọmọ kó òórùn yìí nítorí pé òórùn oúnjẹ ti máa ń rùn tó ń rìn sí ń dùn mẹ́ni tí ń gbọ́ wọ́n lè kójọ kójọ kí wọ́n máa kó jẹ tó jẹ́ pé yóò padà máa gbọ́ lọ́nà fún rẹ̀ torí ẹ̀ wọ́n máa wánà láti gbé Musa fún ọ̀rọ̀ oúnjẹ tó ń sè bóyá látara kó de nǹkan tó a máa fi bomú máa mú tí máa bo imú àtẹnu papọ̀ tontikele yìí ò lè pé kọ́ máa gbọ́ oúnjẹ ṣùgbọ́n yóò dín òórùn oúnjẹ tí ń gbọ́ kù. torí ẹ̀ kákíyè sára mẹ́rin bákan náà ẹni tí ń ṣe oúnjẹ ó lè bùkátà láti tọ́ oúnjẹ yìí wò bóyá ó hàn yọ àbí ìyà ò sì tó kò sí nǹkan tó burú kọ́ wò ṣùgbọ́n tó bá tọ̀ wò yóò kọ́ lórí ahọ́n nìkan yọ wá dànù jẹ́ kọjá sí pé yóò di nǹkan tó ń gbé mi nítorí tó bá ti gbé mi yọ rẹ̀ jẹ́. kákíyè sára àwọn nǹkan kan wà olùwà ṣèdẹ̀kùn fún wa nípa rẹ̀ a ò gbọ́dọ̀ lé mọ́ra wa ká wá sọ pé gbogbo nǹkan náà tọ́ torí pábà tí ń ṣoṣo yá mọ̀rọ̀ màbá oníwọ̀lẹ̀ dáná jẹ́ torí pọ́n ṣoṣo yá báwo ló ti fẹ́ ṣe ọ́ dáná ṣùgbọ́n ṣọ́ra fún àti tàtàrà nẹ́tọ̀ǹda ọba ṣòyàmù rẹ jẹ́ kí sóúnjẹ lásán àsìkò tó ń dáná igi là ń fi ń dáná èéfín rẹ wá pọ̀ èéfín yìí ọ̀wọ̀lọ̀ gbé mi orí tó bá gbé mi ó sì sùtá fún suyàmù rẹ yọ bàjẹ́ bákan náà àsìkò tó ń dáná tí ò bá jẹ́ pé èèyàn bá ti ní òye irú iye iyọ̀ tó ń lè fi sóúnjẹ tí ò ní jẹ́ pé yóò mú kóúnjẹ ọ̀hán yọ̀ tí èèyàn bá fi yọ̀ sí tó fẹ́ dán wò ó lè tọ̀ wò ṣùgbọ́n nítorí tọ́ wò yẹn ó ti tó mà bí oúnjẹ bá ti jẹ́ pé ọ̀hán yọ àbí ọ̀hán yọ tó bá ti kàyàn láhán tó nínú nǹkan tó lu adáká hán ahọ́n ọ̀dà mà bọ́ ọ̀hán yọ bí ọ̀hán yọ láì jẹ́ kó gbé mi wọ́lọ́wọ́ aṣọra fún pé kí nǹkan kan nínú nǹkan tó tọ́wò mi ọjọ́ náà fún rẹ á ń bọ̀sibọ̀si pó gbé mi olú ẹlẹ́dàá kọ́ mọ́ lẹ́sìn jẹ fọ́nrán wa lọ أستغفرك وأتوب إليك